وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته nígbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run fún anábìrì Muhammad sallallahu alihi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa kí ọlọ́run àánú rẹ̀ orí ajẹ́jẹ́ tán rẹ̀ kí wọ́n bá ẹnì kọ̀ọ̀kan wa gbé títí láéláé àmín gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé à ń bẹ ní báàbù bayani kathrati turuqil khair ní tíra àfáàwà al-Imam an-Nawawi ilé tí ó gbajúmọ̀ ní tí a mọ̀ sí Riyadus Salihin hadith ogún bẹ̀ ni a ti dánu dúró lẹ́ni pẹ̀lú ògùn ọlọ́run al الحادي والعشرون عن أبي المنذر أبي بن كعب رضي الله عنه قال قال رجل كان رجل لا أعلم رجلا أبعد من المسجد منه وكان لا تقطئه صلاة فقيل له أو فقلت لا لو اشتريت حمارا تركبه في الظلماء وفي الرمضاء فقال ما يسرني أن منزلي إلى جنب المسجد إني أريد أن يكتب لي ممشاي إلى المسجد ورجوعي إذا رجعت إلى أهلي فقال رسول الله صلى الله عليه وسلم قد جمع الله لك ذلك كله رواه مسلم وفي رواية إن لك ما احتسبت الرمضاء الأرض التي أصابها الحر الشديد الحديث الحادي والعشرون حديث ẹlẹ́ẹ̀kọkànléní ogún àdéhùn ẹlẹ́ẹ̀kọkànlélógún. òun náà ni a ti fẹ́ gbé dárúsọ wa lónìí. an abi al-mundir láti ọ̀dọ̀ abu mundir ubayi ibn kaab orúkọ sàbí náà ni ubayi ọmọ kaab radiyallahu anhu kọ́lọ́wọ́n bá kí ọba ayọ́nu sí ó ní káànà rọ́jùlọ́n arákùnrin kan bẹ nínú àwọn sọ̀hábà láà a'lamu rọ́jùlọ́n ab'ada minal masjid minhu. عن أبي المنذر أبي بن كعب رضي الله عنه láti ọ̀dọ̀ Abu Mundir Ubay ọmọ Ka'ab kọ́lọ́mọ̀ bá kí ó bá yọ́nú sí kana rajulun la a'lam rajulan ab'ada min al-masjid min kana rajulun wọ́n ní ọkùnrin kan bẹ la a'lamu rajulan ab'ada min al-masjid min èmi ò mọ èèyàn kan tílé rẹ̀ jìnnà sí mọ́sálásí tó arákùnrin náà وكان لا تخطئه صلاة bílẹ̀ rẹ̀ ṣe jìnnà sí mọ́sálásí tó ọ̀hún ìrun kan kì í fòoru níjàmá ilé rẹ̀ jìnnà mọ́sálásí ìyẹn wá sí excuse fún kò sí ìrun kan tí ì bá jàmá bílẹ̀ rẹ̀ ṣe jìnnà sí mọ́sálásí tó ọ̀hún faqultu faqila la àwọn èèyàn wa máa ń sọ fún pàápàá jùlọ gbogbo àwọn tí wọ́n mọ̀ wípé ibi tó ti ń wá jìnnà aw faqultu la hadha yadullu ala al inda sahaba. ó ní wọ́n máa ń sọ fún aw fa kultu la àbí kí n sọ pé mi náà tiẹ̀ mo sọ fún rí. law ishtarayta himara ìwọ arákùnrin yìí ìbílẹ̀ rẹ̀ ṣe jìnnà sí mọ́tàlásí tó yìí law ìbádá tó o bá lè ra kẹ́tẹ́kẹ́tẹ́ kan tarkabuhu fi dhulma fi ramada kẹ́tẹ́kẹ́tẹ́ yìí ó lè máa gùn nígbà tí ilẹ̀ bá ti ṣú birigidi fi dhulma mina dholam láti bí òkùnkùn nígbà tí ilẹ̀ bá ti ṣú birigidi pàápàá jùlọ tó bá fẹ́ wá kírun ìṣá àbò fẹ́ wá nídàájí tó bá fẹ́ wá kírun àsùnbà yóò lè jẹ́ kírun ó yá o wá fi rọmọdọ́ yìí àbí ṣe wípé nígbà tí bá mú tí gbogbo ilẹ̀ gbóná ó lè máa gùn pàápàá jùlọ ó fẹ́ kírun salat azuhur ó lè máa gùn wá sí masalasi wọ́n sọ eléyìí fún irfaqan bi wa shafqatan lahu pẹ̀lú àníyàn àánú rẹ̀ àti fífẹ́ ìdẹ̀kùn fún pé ìbá dáa tó bá lè ṣe bẹ́ẹ̀. faqal arákùnrin wa sọ wípé ma yasurruni anna mandili ila jambil masjid inni uridu an yuktaba li mamshaya ila al masjid wa ruju'i idha rajatu ila ahli ma yasurruni anna manzili ila jambil masjid kò sí tó dùn mọ́ mi nú tó kí ilé mi kó wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí èmi náà fẹ́ bẹ́ẹ̀ kódà tí n bá fẹ́ jẹ́ kí ilé mi ó wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí mo lè kó wá sẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí ṣùgbọ́n inni urid ntí mò ń fẹ́ tí mo fi ń wá láti ibi tó jìnnà ń òun náà ni pé mò ń gbèrò àyùkútàbàlì ayé àyùkútàbàlì ajirun ayé thawabun kí wọ́n kọ ẹ̀san fún mi mamshaya ilal masjid gbogbo bí mo ṣe ń rìn mashayamshi mamshaya ayé mishiyati hada masdar mimi rírìn mi bí mo ṣe ń rìn o wá sí mọ́sálásí òun kán máa kọ àkọọ́lẹ̀ ládàá fún mi wàrùjúrin ìdàrọ̀jáàtò ìlà ahálí bí mo ṣe ń ṣẹ́rí padà tí n bá ti kírun tán tó máa tún ṣẹ́rí padà lọ sọ́dọ̀ àwọn ará ilé mi mò ń fẹ́ kíyẹn náà tún máa jẹ́ àkọọ́lẹ̀ ládàá fún mi ìdí mo fi ń ṣe bẹ́ẹ̀ ìdí mi ò fi ronú pé kí n kó wá sẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí faqala sallallahu alayhi wa sallam ìgbà tó sọ ọ̀rọ̀ yìí anabi wa ń da lóhùn báyìí pé qad jama'a Allahu laka dhalika kullah gbogbo tó ń fẹ́ ń pátá tó ń fẹ́ pé tó o bá ń lọ ká máa kọ́ fún ọ tó bá ń sẹ́rí padà lọlé kí ládàá tún wà fún ọ qad jama'a Allahu laka dhalika ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti ṣe àkójọ gbogbo bó ṣe fẹ́ òun ó ti kó fún ọ kúlìlà gbogbo ohun tó fẹ́ gbogbo ohun tó rò lérí pé o fẹ́ máa gbalada bó o ṣe ń lọ o fẹ́ máa gbalada bó o bá ń bọ̀ fọkànbalẹ̀ kọ́ọ̀dì jama allahu laka dhalika kulla. ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti ṣe àkójọ rẹ̀ gbogbo ohun tó ń fẹ́ ń pátá ọlọ́run ti ṣe fún ọ rawahu muslim afáwa muslim ló gba hadithi wa wàfi riwayat nínú ẹgbà wa mi òní inna laka mahtasabt ó jìṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ní yóò máa jẹ́ tiẹ̀ mahtasabt lókùrúgbà tó o bá ti ṣe ní àníyàn pò ń wá ládàá al-iktisab huwa ibtighawul ajri fil fi'l hada ma yusamma bi-iktisab. anabi ni man soma ramadan imana wahtisaban iktisab huwa talabul ajri fi amali ma aw ibtigha athawab iṣẹ́ tí mò ń ṣe yìí mò ń tàn máa pé mo fẹ́ gbẹ̀sán lọ́dọ̀ ọlọ́run lérí ẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ní innalak ntòrò lẹ́mìún yóò máa jẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ má tàṣàbẹ̀ta lókùrúgbà tó o bá ti lè dà níyàn pé ọ̀fẹ́ gbalada lójú ó máa ṣe àrọ̀mùdọ́ ntẹ́ǹpẹ̀ ní àrọ̀mùdọ́ òun náà ni al-ardu allati asọ́baha al-harru shadid ilẹ̀ orílẹ̀ nígbàtí ìgbóná yeye oòrùn tó bá mú ilẹ̀ tílẹ̀ bá gbóná òun ni wọ́n máa ń pè ní àrọ̀mùdọ́ àsìkò yẹn náà ń pè ní àrọ̀mùdọ́ azulmaa ìgbà tó bá ṣe pé òṣùpá kò yọ tí gbogbo ẹ̀ dúdú biribiri náà ń pè ní zolima látara rọmọdọ́ọ̀ yìí níbẹ̀ náà ti fa rọmọdọ́ọ̀n náà ti fa yọ àwẹ̀ rọmọdọ́ọ̀n innama sumiya rọmọdọ́ọ̀n rọmọdọ́ọ̀nà lè ṣídàtì xarọ́rọ̀ tìlẹ̀ jùwẹ̀ wàlẹ̀ àtọ̀ṣe nítorí pé rọmọdọ́ọ̀n ní rọmọdọ́ọ̀n látara rọmọdọ́ọ̀n ni torí wípé. àìjẹ àti àìmu a ma le koko yóò gbóná lára èèyàn wàlídà yà sún ya Ramadan Ramadan. àbí ká sọ wípé àsìkò Ramadan yìí ń sábà máa ń bọ́ sí àsìkò tó rùn máa ń mọ́ náà fi sọ sùn yẹn ní Ramadan. tí a bá wo hadithi yìí. a ó rí àwọn ẹ̀kọ́ tó pọ̀ mú wa ń bẹ̀ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ eléyìí tí a ọ̀kọ́ lọ yẹ̀wò òun náà ni munasaba èyí tó ń bẹ ìbáṣepọ̀ tó ń bẹ láàrin hadith yìí àti báàbù tí wọ́n ti mú hadith yìí wá gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣàlàyé fún wa fiqhu al-mu'allif aw al-muhaddith yu'rafu fi tabwiri àgbọ́yé àáfàá tó bá kó hadith kan jọ tó kọtíra hadith taba a bá fẹ́ gbàgbọ́yé rẹ̀ kí ni mọ̀fúùmù àáfàá ń lórí hadith tó mú àwọn a lọ wo báàbù wọ́ndà báàbù wo ló ti mú hadith yẹn wá báàbù yẹn láàfin lè gbọ́ wípé mo kí fún àáfàá tó kọtíra yìí jọ tó kó hadith yìí jọ àgbọ́yé rẹ̀ lórí hadithi yìí òun lágbòye láti bí báàbò ẹ̀ náà sọ pé fíkìwì Bukhari standi Imam Bukhari lórí àwọn masáìl níbi tẹ̀bùwíìbù rẹ̀ láti mọ̀ níbi kí ni o níbi tẹ̀bùwíìbù lóbi jẹ́ pé ẹni tó bá kàn mú hadithi kan tó bá mú hadithi kan o gbúdọ̀ gbìyànjú láti mọ̀ pé báàbù kí ni o ti mú hadithi wa fàmásálàmù ẹnìkan anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ni la tikafa la i'tikafa illa fil masajidi athalatha. àfa tó wá kó hadithi ohun tó má dín sìn yẹn wá ó wá fi sí báàbù jawazul i'tikaf fi ghairi al masajidi athalatha ọwọ́ amadisi àwọn alábẹ́ báàbù sọ̀mọ́ pé báàbù yẹn ó já gbàgbọ́ yẹ kí ni mo kì fún àbá àtọkọtìrà torí pé tó bá yẹ pé mo kì fún ẹ ni wípé zọ́ọ̀rù hadith yẹn ni mo kì fún ẹ njẹ́ ó sọ ni pé ádámù síhàtì al-i'tikaf fi ghairi al-masajidi al so ó máa ń ṣe pàtàkì ká máa wo àlákọ̀ tí ń bẹ láàrin báàbù tí a bá ti ka hadith àti hadithin yóò jẹ́ ká gbàgbọ́ yé àkọ́kọ́ á gbàgbọ́ yé ẹlẹ́ẹ̀kejì á tún wá gbàgbọ́ mọ́kìfù àfàtọkọ hadith tó kó tíra hadith yẹn jọ àfáà imam Nawawi rahimahullah àwọn àpèjúwe pọ̀ lórí ìyẹn tó yẹn bá ń ka hadith pàápàá jùlọ Riyadu Salihin Sahih Bukhari Sahih Muslim Tirmidhi ẹ lọ́ máa wo àwọn báàbù tó máa ti máa wọn àdéhìsì kan wá mo kì fọ àfáà tó ṣe jámù àdéhìsì yẹn inú báàbù láti gbọ́ yìí alákọ̀ tó ń bẹ láàrin hadithi tá a kà yìí àti báàbù bayani kathrati turuqil khair báàbù ni pé ojúpọ̀nà àlàyé tí ń fi yé wa pé ọ̀nà téèyàn lè gbà ṣiṣẹ́ oore ó pọ̀ lọ́kàn kún kò ló ń kà bó o bá lè ṣe eléyìí ó lè ṣe yìí bó o lè ṣe yìí ó lè ṣe yìí bó o lè ṣe báàbù ni hadithi tí wọ́n wá mú wá yìí lábẹ́ báàbù yìí tí í ṣe hadithi ẹlẹ́ẹ̀kọkànlélógún ibi tó ti níbáṣepọ̀ pẹ̀lú báàbù yìí òun náà ni àṣé rírìn lọ mọ́ṣáláṣí láti ilé èèyàn tó nasẹ̀ sí mọ́ṣáláṣí àsọ̀kan náà wọ́n ṣe olóore náà téèyàn lè má kàkún so munasaba tó ń bẹ níbi hadithi pẹ̀lú báàbù tí a ń gbéyàwó yẹn nu bákan náà tí a bá wo hadithi àfáàwá abul mundir ubay ibn ka'ab radiyallahu anhu wọ́n ní kánà rajulun arákùnrin kan ń bẹ ìyẹn túmọ̀ sí wípé arákùnrin yẹn ìkaana rajulun mina sọ̀hábà bí ó sì ń bẹ àwùdọ̀ fi kún torí pé ẹnìkan kò ní wá máa kírun ní masalasi anabi sallallahu alayhi wa sallam tí ń kírun lẹ́yìn anabi tí èé sì pa irun kankan jẹ tó sì gan ní anabi báyìí lẹ́yìn tó gba anabi gbọ́ la yakunu illa sọ̀hábìyà kama tu taarifun fi taarifu sọ̀hábì gẹ́gẹ́ bá ma nínú taarifu sọ̀hábì tabani sàhábì lèyàn sàhábì lèyàn wọn náà ni man laqiya nabi mu'minan bi wa mata ala dhalik sọ́yẹ́rì pé taarifu yìí yantabiqu ala hadha rajul bó tilẹ̀ jẹ́ pé àfọwà Ka'ab Ubay ibn Ka'ab wọ́n mú wá ní nakira kana rojulon kana rojulon àkọ́kọ́ àkọ́kọ́ rí fínrinlẹ̀ nínú ọ̀rọ̀ ìpín sàbílẹ̀ nìyẹn ayé kana rojulon mina sọ̀hábà kókó ẹlẹ́ẹ̀kejì tá a tún rí fínrinlẹ̀ ń bẹ òun náà ni wípé àwọn sàábí wọ́n pọ̀ kódà lójú ayé anabi sallallahu alayhi ní Madina débi wípé ìgbà mi ń bẹ tẹlomi ò kò mú kọ ẹlòmíì gan torí pé kálukú náà ni ó máa sojú kòkòrò láti lè wá kírun lẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ṣùgbọ́n èyí tó dá wa lójú nínú eléyìí òun náà ní pé ẹni náà sàábé ni òun náà jẹ́ kódà onílà alamu rajulan ab'ada minal masjid minhu èmi ò mọ ẹnìkan èmi ò mọ ẹnìkan kí ló dé tó sọ pé la a'lamu rajula walam yakun la a'lamu nas nítorí pé nas ó kó mùsùlùmí ó sì kó ẹni tí ń ṣe mùsùlùmí náà sínú rajul ó kó mùsùlùmí ó sì kó ẹni tí ń ṣe èyí tó ní í ṣe pẹ̀lú masjid nítorí wípé kíkírun ní mọ́sálásí ó wà áwùjàb lórí ọkùnrin ju obìnrin lọ eléyìí túmọ̀ pé obìnrin ò ní wá kírun mọ́sálásí ṣùgbọ́n ó jẹ́ wájib lórí ọkùnrin ju obìnrin lọ ṣòdí yẹn rọ́júlá alamu rọ́júlán olùrọ́júl abad nílùú masjid mi èmi ò rí èèyàn kan tí ilé tiẹ̀ náà jìnnà sí mọ́sálásí tó ilé arákùnrin náà. wàkánà látòkútù ọ̀sọ̀là sàábẹ́ tá a sọ yìí wọ́n ní irun kankan kì í fòoru lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam eléyìí ìròyìn tí wọ́n fi ròyìn rẹ̀ yìí kì í ṣe irun èèfòoru. E ló fi ní àjùlọ bí kì í ṣe wípé jíjìnà tí ilé rẹ̀ jìnà ń bó ṣe tó wá jìnà tóun kì í ṣe kí ni o ìrun kankan ìbọn ọmọ torí pé àwọn sàhábà ọlọ́run kó yọ́nú sí wọn ó sọ wọn lẹ́ni tí ò ní bájà mọ́ lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ó sọ wọn ló fi jẹ́ pé ní mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ó sọ wọn kẹ́ ẹ̀ tó máa rí jàmáà méjì mẹ́ta tá a bá tẹ̀ lè sọ pé ó fẹ́ ẹ̀ mọ̀ sí àyàfi láwọn nǹkan kọ̀ọ̀kan ló lè bí nítorí wípé àwọn sàábí wọn èyí mísì irun lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam gbogbo tí wọ́n bá ń ṣe tá bá ti lè pè irun wọn ò fi nǹkan yẹn lẹ́nu irun tó sì pè yẹn ìrìnlám ni wọ́n fi pàkíyèsí wa pé àsìkò òun ti fẹ́ bẹ̀rẹ̀ o li'anna al-adhan ìrìnlám. والإقامة إذان بإقامة الصلاة irun pípé wọ́n fi pàkíyèsí wa pé ọyá o ẹfin tẹ̀sí ńlẹ̀ o àní pẹ́ kírun o ìkáàmà ni pé irun ti fẹ́ bẹ̀rẹ̀ so táwọn sàbí bá ti gbọ́run wọn ò fi nǹkan tán ṣe lẹ̀ wọ́n ń bọ̀ wá mọ́sálásí nù ṣùgbọ́n àwa lé ní ẹni tó ní mọ́nì jù láàrin wa nígbà tó bá gbọ́ kàámà ni ó tó kúrò níbi tó wà ẹni tó ní mọ́nì jù nù ṣùgbọ́n àwọn tó kù kódà wọ́n máa kírun lọ́wọ́ báyìí ẹlòmíràn ẹjẹ̀ ń parí tí mò ń ṣe ìtàn tí n bá parí ẹ̀ àtọ̀ àwa náà ó gba ẹ̀jẹ̀ mọ́ mọ́sálásí ọ̀lọ́bì kan lẹ́ẹ̀fì wa máa rí jàmọ́ tí ó máa tẹ̀lé àwọn àwọn kan títí rí jàmọ́ kan tán àwọn èrò kan ó tún dé wọ́n tún kí jàmọ́ mi jàmọ́ wa máa lọ bí mẹ́wàá ní gbogbo ìrun kọ̀ọ̀kan eléyìí ló fà á tá fún àwọn àfà tí wọ́n tako tààdúdú aljamaa fil masjid ó ń bẹ̀rù àwọn afa tí wọ́n ní láyẹ̀jùs kò lẹ́tọ̀ tí wọ́n bá ti lè kí jamaa kan ní mọ́tàláṣí kò lẹ́tọ̀ kẹ́nikẹ́ni kó tún wá tún kí jamaa mi ẹ wá tún tiẹ̀ nìkan wájú ẹ yẹ tún ṣe kàá mọ̀ lẹ́yìn ìgbà tí màmú ti kí jamaa zuhur àwọn kan tún wá dé wọ́n tún tiẹ̀ nìkan wájú pé ká tún máa tún jamaa yẹn kí eléyìí ló fà á tá a fi inú àwọn àfa tí wọ́n tako ìṣesí bẹ́ẹ̀ àṣírí náà wọn àfa tí wọ́n ní kò sí tó burú tó bá ṣẹlẹ̀ tó bá ṣe wípé bùkátà kan ló béèrè fún tí kì í ṣe pé àwọn èèyàn mọ̀ yìí mọ̀ọ́mọ̀ fojú lẹ̀ láti lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ìta agbára wa níyànjú òun náà ni ká máa gbìyànjú ká máa bá jẹ̀ máa àkọ́kọ́ ní mọ́sálásí òun ló lóore jù eléyìí ni ìṣesí tá a bá nínú ìṣesí àwọn sọ̀hábà ridwanullahi alaihim ajma'in ló jẹ́ pé wàkánà látòkútù sọ́lá pé irun kankan èé fòoru kì í ṣe pé irun kankan èé fòoru yẹn ni tó jọ wọ́n lójú tó gbogbo àwọn tó kù náà irun èé fò wọ́n rú ṣùgbọ́n tó jọ wọ́n lójú ni pé jíjìnà lé rẹun bó ṣe tún jìnà tóun tó yẹ pé tí irun kan bá fòoru ó yẹ kó ní excuse pé a ah, ó tó bẹ́ẹ̀ so abẹ́ká gbàgbọ́ yìí torí pé mọ̀ntìkìyàn tó bá lọ jẹ́ wípé látòkùtì sọ́lá irun kan kì í fòoru ohun gan lọ́jọ́ wọn lójú ń bẹ̀ ajẹ́páàrí nínú àwọn tó kù náà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gba irun máa bọ́ mọ́ wọn lọ́wọ́ hadha wal ṣùgbọ́n látòkùtì sọ́lá irun kan kì í fòoru ìyẹn gẹ́gẹ́ kọ́ lójọ́ wọn lójú ń bẹ̀ bí kì í ṣe pé bílẹ̀ rẹ̀ ṣe jìnnà tó náà ìrun kàkà kì í fòrò ó fi ilé jíjì náà ó fi tayọ àwọn táwọn kù ṣùgbọ́n àwọn jọjọ dọ́gba níbi pé ìrun ìjọjọ ṣe kí ni ó kì í fọ àwọn rò àwọn sàábé aljama'atul ula jama'a àkọ́kọ́ náà ni wọ́n máa kí lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam tó a fẹ́ lọ síbi ọ̀rọ̀ pé ṣé téèyàn bá wá kí ṣe lè ṣó lè kí aláìhá níta fẹ́ gbìyànjú ká sọ fún wa ni wípé kálásámù àti mọ abájọ máa kọ́kọ́ ní mọ́sálásí ìyẹn ló lóore jù fún wa àyàfi tó bá ṣe wípé làlórí bá wá fà á so ti yé tí làlórí bá fà á ó yóò ti ṣàwàlá tó ń bọ̀ mọ́sálásí ìgbọ̀nsẹ̀ bá dé ó sáré wọ tọ́ẹ̀lẹ̀tì kó tó di pé yóò padà jáde bọ́ta wọ́n ti fẹ́ wọ́n ti kírun tán òun náà bá dé mọ́sálásí àbí ń ṣàlùwàlá àlùwàlá sàn já ń ṣàwàlá àlùwàlá irun yẹn ṣé kí wọ́n má jọ kí papọ̀ ni àbí ká jọ kí papọ̀ ọ̀rọ̀ àwọn jumhur nú àwọn afa tó sì láwọn ẹ̀rí ó jẹ́ ká mọ̀ wípé kò sí láìfi tó bá yẹ pé kì í ṣe pàníyàn pé àfẹ́ kírun lẹ́yìn ìmáàmù kì í ṣe pé àníyàn pé àfojúrí náà jàmáà àkọ́kọ́ tí ò bá ti jẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan tí ó ń bẹ hada wallahu alam ṣùgbọ́n ìpìlẹ̀ ọ̀rọ̀ oníkéèyàn máa gbìyànjú kó jẹ́ pé a máa bá jama àkọ́kọ́ bákan náà nínú hadithi yìí ìmọ̀ràn táwọn èèyàn tí wọ́n fún àwọn arákùnrin yìí nínú àwọn sàábé ó ń jẹ́ ká mọ̀ wípé ntọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala fi ròyìn wọn ní alukur'an ọlọ́wọ́n ọba a'udhu billahi minash shaitanir rajim muhammad rasulullah walladhina ma'ahu ashidda'u alal kufar eh, ruhamaa'u baynahum àwọn mùmìnì tí wọ́n ń bẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ruhamahu bainahu wọ́n máa ń ṣàánú ara wọn wọ́n máa ń láàánú ara wọn lójú wọ́n yìí fẹ́ kí ìpalára kó bá ọmọlàkejì kódé lè tún jẹ́ ká gbàgbọ́ yẹ pé bá jọjọ́ ń kírun mọ́sálásí wọ́n fẹ́ máa ń kojú bọ àlámọ̀rí ìgbésí ayé oníkálukú nípa bí nǹkan ó ṣe rọrùn fún àbí báwo la ṣe lè mú ìṣòro kan tí ń bá a fínra báwo la ṣe lè mú kúrò ń bẹ̀. eléyìí náà jẹ́ ọ̀kan nínú àwọn ìwà tó yáàyì èyí tó ń bẹ lára àwọn sàábé tí wọ́n bá yọjọ́ ń kírun mọ́ṣáláṣí kì í ṣe ìgbésí ayé kónkójábílé títí ọ̀kan mi tèmi ọ̀kan eléyìí kódà ó ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú ńláńlá nínú àwọn ìlú ilẹ̀ mi tó yẹ pé ẹ̀yin tó ẹjọ́ wà ní bẹ́ẹ̀ state council ẹjọ́ máa kírun mọ́sálásí salamu kọ́lẹ̀ ẹ̀lẹ́mọ́ sọ̀rọ̀ síra yín tẹ́ bá ti sálámù salamu alẹ́ salamu alẹ́ kálukú lọ ni kódà o lè mọ̀ mọ́ fúláàtì tó ń gan gbé sọ̀nù àwọn àdánwò tó délé ayé ń sìn nìyẹn tòun ó jọ kírun ní wọ́n bá kírun tán kálukú dìde ńlọ nìyẹn wọ́n fẹ́ lè má lè lè sọ̀rọ̀ papọ̀ eléyìí ó tako ní tá bá nù sísẹ́ àwọn sàábé tá a bá tiẹ̀ mọ gbogbo ẹ̀ a rí ifá jáde nínú hadithi arákùnrin yìí àwọn èèyàn ń mọ̀ pélé ẹ̀ jìnnà lójú wọn wò pé ah wà tó bá sì ra kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ wo ìmọ̀ràn tí wọ́n fún kí ni ìmọ̀ràn tí wọ́n fún lè rọ́fù lè rọ́fù ẹ̀ anihu alimashaka bóyá alimashaka wà tààb ìdààmú bí ṣe ń lọ bí ṣe ń bọ̀ ń náà ò pé ah, tó bá dẹ̀ lè ra kẹ́tẹ́kẹ́tẹ́ tó bá lè máa gùn wá torí pé a lè sọ pé kọ́ mọ́ wà kíjà mọ́ eléyìí túmọ̀ sí wípé wọ́n wà concern nípa àfẹ́sẹ̀ rẹ̀ so eléyìí náà nínú àwọn ẹ̀kọ́ tá a rí mú nìyẹn káwa concern nípa àfẹ́sẹ̀ ọmọ ìyá wa kan bóyá ẹnìkan wọn wá ń kírun ní mọ́tálásí kódà kí n ṣe pélé rẹ̀ jìnnà aláhàzọ akéèsí nǹkan kan lára rẹ̀ bó ṣe mọ̀ràn bó ṣe kún lọ́wọ́ a lè fi kún lọ́wọ́ pé ah, báyìí báyìí báyìí nǹkan so ló fi jẹ́ pé ruhamau bainahu wọn a máa láàánú ara wọn lójú wọn ò ní fẹ́ kí wàhálà àbí ìdààmú kó ṣẹlẹ̀ síra wọn so nínú àwọn nǹkan tí a rí mú nínú hadith yìí ni tó yẹ pé tó bá ń kà á lọ́gbọ̀n ọ̀dà báwọn lè má rí mbẹ́ ṣùgbọ́n pẹ̀lú gbígbọ́ hadith yìí yé àti tó ní í ṣe ló fi pé mọ́sálẹ́ táwa náà bá wá fẹ́ kó hadith jọ láì lápèjúwe táwa ní báàbù àtàràhùmù bainal muslimin àwọn amadisi náà yóò wà lọ́ndà rẹ̀ ntí ó wà á máa jẹ́ munasaba mahalu shahid ń bẹ̀ òun náà níbi tá a sọ̀n ipe fakultu lahu law ishtarayta tarkabuhu fi dhulma wa ramadan ìyẹn ni ó máa jẹ́ munasaba tiwa ẹni tí ó wàá gbàgbọ́ yé fíkìwù ti èmi tí mo kọ́ àdìsí wá ibi báàbù ló ti gbàgbọ́ yé ní tí mo fẹ́ fààyàn nínú hadith yẹn bó tilẹ̀ jẹ́ wípé hadith kan ṣoṣo báyìí ẹ lè rí níbi báàbù márùn innamal a'malu binniyat ẹ rí ní báàbù al-ikhlas ẹ rí bẹ́ẹ̀ abẹ́ẹ̀kọ́ tẹ́ bá tún lọ wo báàbù alhaj kìtàbù alhaj ẹ tún bá pàdé mbẹ torí pé téèyàn bá fẹ́ ṣe hajj èèyàn gbúdọ̀ lánìyàn torí tọ́lọ́ ó fẹ́ mọ́sáyì tẹ́ ẹ̀ ní mọ́ bá pàdé ibi tó ń kálukú bá fẹ́ lò àwọn nǹkan tó ń kálukú bá fẹ́ mú jáde mbẹ ló fi jẹ́ wípé tí èèyàn bá ń sọ̀rọ̀ kan tó kàn mú hadith kan wá láti fi báàkì ọ̀rọ̀ rẹ̀ gbọ́n tó sọ lọ́dọ̀ àwọn khabir àwọn tó ní mímọ̀ hadith tó mú wà náà wọ́n ó tún wá máa wọn ẹ̀rí mi jáde nínú hadith kan náà ẹyọ kan ni wọ́n mú wa wọ́n lè mú mẹ́wàá wa pé hadisi náà tún tọ́ka sí nǹkan báyìí hadisi náà tún sọ nǹkan báyìí fún wa kódà tó mú wa yẹn hadisi nínú hadisi náà wọ́n tún lè mú un tó sọ pé n tó wù ú rí bẹ́ẹ̀ wọ́n lè mú wa bẹ́ẹ̀. sọ ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn àfáà tí wọ́n ṣáájú minal muhaddithin nínú àwọn àfáà wa onímọ̀ hadith wọ́n máa ń gbàgbọ́ yẹ hadith dirayatan wa riwaya wọ́n gbàgbọ́ yìí hadith riwayatan riwaya bá a ṣe ń ka yìí wà dìrọ́yà dìrọ́yà wọ́n mọ sádìsì lálàáfíà bí ó lálàáfíà lábẹ́ dìrọ́yà náà fíkìwù hadith yẹn ó kó sínú. bákan náà nínú àwọn nǹkan tá a gbọ́ yìí nínú hadith yìí èyí tó ní í ṣe pẹ̀lú báàbù ìtàǹgbéyẹ̀wò yìí òun náà ni wípé ẹ̀rí pé gbà tí wọ́n sọ̀rọ̀ yìí nítàrákùnrin yìí sọ pé ma yasurruni kí ní fi dùn mọ́ mi tó anna manzili ila jambil masjid bẹ́ẹ̀ ṣe fẹ́hun bẹ́ẹ̀ ṣe ń rohun èmi náà rò bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ò jẹ́ kí n fẹ́ ṣe bẹ́ẹ̀ ni inni uridu ẹ rí pé kò sọ pé inni sami'tu rasulullah sallallahu alaihi wasallam yaqul àwọn sọ̀hábà kọ́lọ̀ǹkọ́ yọ́nú sí wọn tí wọ́n bá ń ṣe nǹkan kan tí wọn ò bá tí ì rẹ́rìí lérí ẹ̀ tó lè jẹ́ pá níyàn tọ́lọ́run náà fi ń ṣe é wọn ò ní sọ pé ànábì sọ pé káwọn máa ṣe wọn ò ní sọ bẹ́ẹ̀. wọ́n fi eléyìí yàtọ̀ sí wa púpọ̀ ẹ̀rẹ̀ lómìn yóò rí pé lóòótọ́ ànábì ní a ṣe bẹ̀tì nǹkan tó dáa náà ni gbẹ̀yìn <laughs> tánábì ọba sọ gan ànábì ọ sọ pé ká ṣe àbẹ́yà ànábì ọkà sọ̀rọ̀ ńlá àwọn sàábì wọn yìí ṣe bẹ́ẹ̀ irú ń tẹ́ni yìí sọ yìí nísìnyí kó ń rìn wá láti ilé lọ mọ́tálásí kó tún rìn padà yẹn tíbi ah, tọ́lọ́ náà lọ́fẹ́ lọ sí ntẹ́mi ní o sọ ni pé ah, ó yẹ kí ládé wà ń bẹ̀ ṣùgbọ́n kò sọ wípé mo gbọ́ pé ànábì sọ pé ládé wà ń bẹ̀ òní ìní òrí ìdù èmi ń fẹ́ bẹ́ẹ̀ tọ́lọ̀ ń bábá mi gbà bẹ́ẹ̀ òní kì í ṣe pé mo lẹ́rìí kankan fún ẹni tí mò ń ṣe ẹ sì ráwọn àpèjúwe báyìí pọ̀ lásìkò àwọn sọ̀hábà kọ́lọ́wọ́n yọ́nú sí wọn sàbẹ kan gbàtí anabi sallallahu alayhi wa sallam anabi ruku ndọ kan anabi wa dìde láti ruku anabi ni sami allahu liman hamida ona dìde ona rabbana walakal hamd hamdan kathiran ẹ eh, tọyiban mubaraka fi ọba sọ̀rọ̀ yẹn ngbà kírun tán anabi ni ta ló sọ̀rọ̀ yẹn anabi ọ̀sọ́ fi kàn síbẹ̀ anabi ojú ní dáná bí mi awi rabbana walakal hamd òun bá tún kàn hamdan kathiran tajiba mubarakan fi anabi ní ta ló sọ bẹ́ẹ̀ àwọn kálukú bá ń wojú ara wọn ẹ̀rù ń bá àwọn èèyàn pé ah nǹkan dé àwọn ìsàlẹ̀ èmi mo sọ anabi ní sóorí ní tó sọ yẹn mò ń sì ń wo seventy malaika tí wọ́n ń yàtàbàdàrún tí wọ́n ń já kẹ́límà yẹn gbà mọ́ra wọn lọ́wọ́ pé èmi ní ìgbèlú òkè ìwọ ló gbèlú òkè níbi tí kẹ́límà yẹn tó tóbi lọ́dọ̀ ọlọ́run nítorí òfin kún yẹn. ẹ rí i pé sàbẹ̀yàn sọ wípé ah, ànábì ah, kò sí tó burú bẹ́ẹ̀ kò sọ fún ànábì bẹ́ẹ̀ ẹ mọ̀kàn wí ni o. ntí ó fi wá yàtọ̀ sáwọn ń sìn sẹ̀rọ̀ pẹ́lú mi náà sọ pé ajẹ́ wípé ntòfilẹ́ máwọn sàbẹ̀ sọ nǹkan kan lórí ìrún tànàbí òní kún ó sọ ọ́ ajẹ́pọ̀ àná lè mọ̀ sí àwọn nǹkan mi tó bá tánìyàn bá ti dá ta ni ó àkọ́rọ̀ àtiwá torí pé àwọn èèyàn máa ń mu wá bí ẹ̀rí náà ṣe bá nàbì ló àpúrúfù tiẹ̀ bá nàbì bá ti ti àpúrúfù rẹ̀ ó ti di súnà tẹ̀kìrìríyà náà nìyẹn ó ti di súnà náà nù kì ṣe ẹni mọ́ pé àjẹpẹ́ nínú súnà náà ni kéèyàn sọ wípé ọ̀bánà wàlàkàlhàmdù hamdan kathiran tayyiban baraka fi kì í ṣe pé sàbíùn láàmú àfitì símá a sọ pé nínú súnà takririya torí pé súnà mẹ́ta náà ni qawliya fi'liya wa takririya ìtànà bí ò ṣe tẹnìkan ṣe ìtànà bí ò sọ tẹnìkan sọ tànà bí dẹ sọ pé kò sí tó burú mbẹ ó ti kúrò lọ́rọ̀ ẹni wọn ó ti di súnà anabi bí yẹn bá ń ṣe náà súnà lèyàn ṣe èyí tí wọ́n wá fi kún tó fẹ́ wá fẹ́ lu ẹ̀rí yìí ta ló àpúrúfù tiẹ̀ tí òdì yẹn tó fi jẹ́ pé kì í ṣẹ̀rí fún alimọ̀tẹ̀dẹ̀hún àwọn tó ń dára dálẹ̀ ó ní ìní òrí ìdù nítorí kí n máa ṣe bẹ́ẹ̀ èmi ń fẹ́ ó wù mí ká máa kọlá dálẹ̀ fún mi bí mo ṣe ń lọ bí mo ṣe ń bọ̀ ó wù mí bẹ́ẹ̀ bó ṣe wáá sọ̀rọ̀ yẹn ànáfífẹ́ bá àkọ́rọ̀ rẹ̀ tánàbí bá dákẹ́ lórí ẹ̀ tánàbí ó sàn kankan yín ti ń sọ òun kàn ń fẹ́ bẹ́ẹ̀ ni bó bá wu ọlọ́run ọlọ́run lè bá wò bá sì wu ọlọ́run ọlọ́run lè má bá wà bẹ́ẹ̀ ṣùgbọ́n bó ṣe wá sọ tán fàkọ́lá rasulillah sọlá anabi wa ṣẹ̀ṣẹ̀ fi dá a lójú wípé ntó ló wù ọ̀hún tó ń fẹ́ yẹn kọ́ọ̀dì jama allahu lakadà àlìká kùlà anabi wa stamp ẹ̀ anabi wa fọwọ́ sí pé àṣé dájúdájú lóòótọ́ nínú súnnà náà ni bí èèyàn ṣe ń rìn lọ mọ́sálásí yóò máa kọ ládàá lẹ̀ fún yàn bí yàn bá tún rìn padà sílé náà èyí ó máa gbà ládàá ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú ó ti ṣàlùwàlá láti lé kò gbọ́yé o májẹ̀mú méjì òun rọ̀ mọ́ májẹ̀mú alákọ̀ọ́kọ́ ó ṣàlùwàlá láti lé májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ó sì láníyàn pé mò ń lọ mọ́sálásí mo fẹ́ lọ kírun torí pé yẹn lè ṣàlùwàlá láti ilé náà kéèyàn ní mo fẹ́ fẹsẹ̀ kan dé ṣọ́ọ̀bù tí n bá dé ṣọ́ọ̀bù tásìkò òun bá tó bá ti di pé ó ti fẹ́ wọlé màá máa lọ sí mọ́sálásí eyín rárá o n ò ní kọ́ ọ ládàá ńlẹ̀ ṣùgbọ́n mo kó nílé kò síbi tí mò ń lọ ju mọ́sálásí lọ lẹ́ni tó lálùwàlá ẹsẹ̀ ọ̀tún wọ́n fi yọ̀rọ̀fà òbí yọ̀rọ̀fà òbí dọ̀rọ̀ját wọ́n fi máa gbé àgbéga fún yàn ẹsẹ̀ òsì téèyàn gbé wọ́n fi máa pa àṣìṣe yàn rẹ̀ eléyìí fẹsẹ̀ ńlẹ̀ nínú súnà ṣùgbọ́n sàbẹ̀ yìí gbà tó ń sọ tiẹ̀ òun kàn fẹ́ bẹ́ẹ̀ ni ó súnmọ́ kádìsì yẹn mọ́ ti dà tí gbọ́ rẹ̀ sọ ọ̀rọ̀ yẹn gan ṣùgbọ́n ànábì wa fi dá lójú pé bó o ṣe fẹ́ òun ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ọlọ́run ti bọ́ ọ fẹ́ bẹ́ẹ̀ náà ọlọ́run ti pa ẹ̀san papọ̀ fún ọ àti ta lọ àti ta bọ̀ ọlọ́run ti fún ọ kẹ́ bó o ṣe fẹ́ òun. nínú rìwáyà mi ò ní inna laka mahtasabt ó dé ká mọ̀ wípé tọ̀ yóò máa jẹ́ tiẹ̀ o lókùrú ìgbà tó o bá dà níyàn pé fẹ́ gba ládàá ni o torí pé èèyàn lè máa rìn gbà míì tí o bá ti láníyàn pé mo fẹ́ gbẹ̀sán lọ́dọ̀ Ọlọ́run ni mo fi ń ṣe o lè rìn náà kó má gba ládàá so olórí jẹ́ pé hadith yìí náà ó tún ṣe é fi sí báàbù àníyà ó tún ṣe déédéé ní báàbù àníyà nípa pàtàkì àníyàn nítorí pé n ta sọ yìí náà tó o bá láníyàn pé mò ń lọ mọ́sálásí mo fẹ́ lọ kírun mo láníyàn kí mo fẹ́ gba aládàá ni mo fi ń ṣe bẹ́ẹ̀ ó súnmọ́ kéèyàn ó ṣe kíni o kéèyàn mọ́ni ládàá yẹn sọ ló fi jẹ́ pé rìwáyà míì tó wáyé ó padà tàn mọ́lẹ̀ sí wípé ìnàlákà mahtasabt ntòrò yẹn yóò máa rí bẹ́ẹ̀ lókùrú ìgbà tíwọ náà bá ti dà níyàn pé torí ikú lè gba aládàá lọ́dọ̀ ọlọ́run wọn lọ fi ń ṣe nǹkan yẹn ṣùgbọ́n lèmi lè rò wípé nítorí mo fẹ́ ṣe exercise nǹkan yẹn lè rò bẹ́ẹ̀ ẹ̀rù nǹkan ìyẹn lè rò bẹ́ẹ̀ dáadáa hmm, ìyẹn lè rò bẹ́ẹ̀ dáadáa kí ni ìyẹn sábà máa ń ṣẹlẹ̀ àwọn gbólóhùn mi bẹ́ẹ̀ tí ìyẹn máa ń sọ lẹ́nu ẹni tó bá nímọ̀ tó bá wà lẹ́gbẹ̀ẹ́ yẹn yóò ti pa kí ì ṣe yẹn bàbá kan ibi tí mọ́ṣálá ibi hòtẹ́ẹ̀lì tó dé sí ní umrah ó kò jìnnà pọ̀ sí haram ṣùgbọ́n ibi ibi tí ó gbà haram bí orí òkè kan ní téèyàn da free kò tó débẹ̀ so ẹ̀kú tí bá ń bọ̀ yóò yá tí bá ń padà yóò fẹ́ lágbára díẹ̀ torí pókè òun ni ó ibi ò jìnnà wọ́n wá ń bèè lọ́wọ́ bàbá yìí pé ah, bàbá sẹ́ẹ̀ tiẹ̀ find it difficult kẹ̀sì máa ń wá sí haram ọ̀ ó ní kí ni difficult ó lẹ́nu ẹ̀sásáìsì yẹn nìkan gan-an ó ti tó fún ẹ̀sásáìsì ni òun fi ń ṣe mùwánilá ẹ mọ̀ sọ pé ẹ̀sásáìsì torí pé ládá ń bẹ fún ibẹ̀ ṣe ń lọ yẹn tẹ̀ ń padà ṣùgbọ́n tẹ́ bá ti láníyàn pé ẹ̀sásáìsì lẹ́ fi ń ṣe kò ní ládá so ti wá báyìí òun làná fi sọ wà fi rí wáyà ìnìlákà mẹ́ta sábìtà lókùrùgbà tó bá ti láníyàn pé torí kí ni mo fi ń wá ni mo fi ń lọ tí o bá ti sáníyàn ládàá ń bẹ ò lè gbà ládàá káwá gbé eléyìí náà lórí gbogbo iṣẹ́ olóore tá a bá ń ṣe ṣé iṣẹ́ olóore tó ń ṣe torí káyé ò lè yìn ọ́ torí ká lè mọ̀ kí wọ́n lè yàn dáadáa jù láyé torí ẹlòmíì fẹ́ ṣiṣẹ́ rí yóò ṣe dáadáa ṣùgbọ́n màmá ṣe dáadáa nítorí kó lè fi sọ̀rọ̀ lọ́jọ́ ọ̀la yóò ní à onídìí tó ń fi ṣe òun ká mọ́wọ́ ni kẹ́nu ò lè tọrọ nítorí wọn ṣe bẹ́ẹ̀ yóò bá sábà máa ṣe bẹ́ẹ̀ yóò wá pẹ́ni yẹ kalẹ̀ pé ìwọ ṣé o lè ronú pé o lè jẹ́yàn láyé ṣé ìbá yẹpẹ́ wa ta sọ ọ́ dèyàn subhanallah ṣé ìwọ lè sọ yàn dèyàn ni o lè sọ yàn ká dèyàn tọ́lọ́n bá ní kẹ́nìkan ó ti paṣẹ rẹ soríire máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nígbà tọ́lọ́run ti dá ní olóríire bí ò ti paṣẹ rẹ dá ó ti paṣẹ lómìdì ṣèdí ìyẹn tó fi jẹ́ pé àníyàn ṣe pàtàkì lórí gbogbo iṣẹ́ tí èèyàn bá ń ṣe kátókò lórí hadith yìí àtúwọ́ fẹ́ pàkíyèsí wa síbádìsì yìí ṣe clear tó yìí bó ṣe fojú hàn tó yìí tó ṣàlàyé ìmọ̀ fún wa tó yìí tó ṣàlàyé simplicity ìdẹkùn tí bẹnu Islam tó yìí ǹjẹ́ ní ẹ mọ̀ pé àwọn èèyàn tún lè sì gbọ́ ká tún gbé ó dì tí wọ́n sì máa lò ó gẹ́gẹ́ bí ẹ̀rí lọ́nà wo bóyá ẹnìkan ń bẹ ilé rẹ̀ ó jìnnà á pọ̀ sí mọ́sálásí ó sì lọ́kọ̀ àbí ó ní mọ́ṣíìnì àbí ó ní kẹ̀kẹ́ ọwọ́ á ní pẹ̀lú àdéhìsì yìí tó ń gbọ́ yìí kí ládùn yìí wà àtọ́mọ́ tá a bá ń bọ̀ akásùnbá tó láṣà àwọn ọmọ bẹ́sẹ̀ ọ̀nìbọ̀nì torí àgbọ́yé àdéhìsì yìí tó ń gbọ́ yìí wọ́n wá rìn bọ̀ wọ́n ti kírun tán kí wọ́n tó dé mọ́sálásí ìjọ kìíní ìjọ kejì wọ́n tún bọ̀ wá mọ́sálásí wọ́n jẹ́ kírun àsùbá alápòjúwe ní quarter to six àbí five minutes to six wọ́n sì ti kúrò lé láti aago márùn-ún wọn ò dé mọ́sálásí àfi six thirty wọ́n wá ní ah bóun la ṣe wá rí sàdésì yìí sí báyìí àmọ́ ń bẹ̀rù ẹ wàá bí léèrè pé ṣé ládàáhùn lọ́wọ́ àhámù ni àbíkọ́ bárùn jẹ̀mọ́ hada wal fiqh sòdí ìyẹn tó yẹ pé àwọn olùmọ̀ ẹ̀sìn ọ̀dà akagbọ́là yìí ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn tó nímọ̀ nípa ẹ̀sìn wọn yà mọ́ dára rẹ láàmú tó bá ṣe wípé kó o fẹsẹ̀ rìn wáhùn ó lè rọrùn fún ọ tí ò tún ní kó nira bá ọ ọ̀nà kan ẹlòmíì tún bẹ ó lè dèdè mọ́tẹ́lá bí ṣe ń rìn òyì ń kọ ẹ̀ sì wọkọ̀ pa ládà iná ni àfi kí ládà ó sọnù ni nígbà tí ó rìn bá kọ ọba ṣubú kọ́tà ẹ̀dàkùn jàmá ṣé yóò rí ìrùn gan sí yóò rí kí èyí tá ń sọ yìí wà sí irun yẹn gangan ni kí ni o sòdí yẹn tó jẹ́ pé ọ́ lẹ́nu wọ́n gbọ́ yé ó tún wá wọ́n gbọ́ yé ó tún wá pa wọn lórí ṣùgbọ́n tádé sì fẹ́ fún wa ni wípé àsọdá tó bá rọrùn fún èèyàn kéèyàn ó máa rìn wá sí mọ́ṣáláṣí nínú àwọn aṣẹ́ olóore nìyí náà wà tí yóò bá wá rọrùn tó yẹ pé mọ́tò ló gbé wá intaatu wá gbọ́ yín bẹ̀ ni wípé o gbúdọ̀ wá sọ pé ẹ àtàwátà agun wà náà àtẹnudọ́fẹsẹ̀ náà ládàkàlà àjọgbà là irọ́ irọ́ mọ́ àyẹ̀wò tó gun ọkọ̀ òun tó fẹsẹ̀ rìn wá kì í ṣe ládàá kan o ṣùgbọ́n tádìsí ìfẹ́ fi yé wa ni wípé ẹ rí i pé báàbù báàbù bàyáni kẹsìrọ́tì turukul khayr bọ́ọ̀ bá rí ìlú ṣe èmi náà wà tí ìwọ mọ́tò tí wọ́n náà lè ṣe òun ti gba ládàá tẹ̀sẹ̀ tiẹ̀ ìwọ tó rí pé a ah, mi ì rí ládàá tẹ̀sẹ̀ yìí gbà o tún lè rí ládàá mi náà gbà ìwọ náà lè dé mọ́tàlásí kọ́ gbá mọ́tàlásí wọn náà lè di mọ́sálásí kọ ọ̀rọ̀ omi àgẹ́síwáṣọ mọ́sálásí ó lè di ṣáájú tiẹ̀ kó sáré mú náfìlà wá kullu ma'rufin sadaqa sòun tó fẹ́ sọ fún wa ni wípé bó o lè ṣe yìí o ṣe yìí bí eléyìí ọ̀rọ̀ ọlọ́run o lè ṣe eléyìí náà so èèyàn ṣàgbọ́dọ̀ mọ wà nínú ìṣẹ̀mí lójúmọ́ kan kó o má jèrè iṣẹ́ olóore ẹni tó pòfo nínú ẹ̀dá òun lẹni tó jí láàárọ̀ tó sì fi sùn ààrá kọ́ọ̀lẹ̀ ṣe olóore kankan kọ́ọ̀lẹ̀ fún tí wọn bá sì ti kọ àkọọ́lẹ̀ ṣe olóore kankan fún ọ ẹ̀ṣẹ̀ ló kù tí wọn máa kọ fún ọ kọ́lọ̀ kò sọ wà ń so ká gbàgbọ́ yé àwọn àgbọ́yé tí ń bẹ ní abẹ́ hadith yìí ká sì má gbọ́yé nígbọ́yé èyí tí ó pààyàn lórí abẹ́rẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kí ó sànù wa. wal hadith athalif fani. والعشرون هنا حذف ثاني وجيء بثالث اقرأ ثاني عندكم نعم نعم هاتين الكتاب نعم آه، الحديث الثاني والعشرون عن أبي محمد عبد الله بن عمرو بن عاص رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أربعون خصلة أعلاها منحة العنز ما من عامل يعمل بخصلة منها رجاء ثوابها وتصديق موعودها إلا أدخله الله الجنة رواه البخاري حديث عليك جنان بياديسي يتاق عليك أم بلين أم صنيقا كي يودا نيا لادا lórí kéyìí nínú iṣẹ́ rẹ̀ tá a bá fẹ́ ṣe kì í kàn sí pé wọ́n ní a ṣe a ṣe tó bá ti ń ṣe yẹn ní lẹ́mìí kí mò ń ṣe nítorí tọ́lọ́hún kí n lè lẹ́sàn lọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àfọwà abu muhammad abdullahi bin amr bin as kọlọ́wọ́n bá kọ́ bá yọnu sí. oní òṣèlú muhammad sallallahu alayhi wa sallam oní arba'una khasla àwọn ìṣesí iṣẹ́ lóore ogójì kan bẹ àwọn iṣẹ́ olóore bí ogójì kan bẹ àláha èyí tó ṣáájú rẹ̀ tá a bá ní a máa òun náà ni mani hatul anzi òun náà ni kéèyàn ó fi tọrẹ ewúrẹ́ al-anz ewúrẹ́ mẹ́ẹ̀ àbí bùnsóró kì í ṣe mìsóró yorùbá àwọn là ń pè mìsóró bùnsóró bó ṣe rí wọn tí ọmú rẹ̀ wá kún fún wàrà tí wàrà kún sí ọmú rẹ̀ dáadáa wọ́n wá fi ta ẹnìkan lọ́rọ̀ pé mo fún ọ ṣàǹfààní pẹ̀lú rẹ̀ dáadáa bó bá ṣe wọ̀ ọ́ fún wàrà rẹ̀ mú ìwọ àtàwọn aráalé rẹ̀ tó bá wá ṣùgbọ́n tó fẹ́ ṣe tán o tún lè dá padà fún mi tó bá lò tán. àkọ́kọ́ manihatul inz irú rẹ̀ bó ṣe rí ẹni tó bá ní kì í fẹ́ jí wọ́n mọ̀ pé òní kódà yóò lọ fi sí special yìí ni torí pé yóò mọ fún wàrà rẹ̀ ní gbogbo gbà lóbi dẹ́gbẹ́tẹ́ yẹn bá ń sinmi gan wọn ì fẹ́ taarú àwọn èèyàn torí pé gbogbo gbà ni wọn máa ń rí wàrà fi bẹ̀ kéèyàn wá mo ti mu tèmi ó ti tó ó ti tẹ́ mi lọ́rùn ìwọ náà tún gbà ìwọ náà tún fún kò kú ní gbẹ́mbẹ́ ọgbẹ́ kànga wájú ìtàlẹ́ rẹ̀ ọkànga ń bíi twenty ló tò sí omi tó sì ń bẹ́ńbẹ́ ó kún dé eighteen ọpọn mi tiẹ̀ ọpọn dáadáa tán o sì tún sọ kọ́kọ́rọ́ sí i ah. nígbà ọpọn tiẹ̀ dáwọn èèyàn náà ó pa ṣé omi yẹn bá bá rẹ ló lómi rí àbí ọlọ́dún kò mi ó máa sùn bó bá wù ọlọ́run ẹ lè gbẹ́lẹ̀ kẹ́ gbẹ́gbẹ́gbẹ́ kó mi kankan má jáde mbẹ́ nígbà tí ìbá ṣe pé nǹkan ti gbẹ́ mbẹ́ tó bá ti pọ́n tiẹ̀ yóò tún sùn dáwọn èèyàn míì náà ó tún pọ̀ káwọn náà ṣàǹfààní mbẹ́ so anabi fi yẹn wé ọ̀gá oore ọ̀gá oore ni pé tí n bá jẹ ó yẹ kí n jẹ́ kẹ́lòmíì náà jẹ ọ̀gá sí oore ni téèyàn bá lè máa ṣe bẹ́ẹ̀ má ronú wípé tí mo bá ti yó ibi ọba àpẹlú mi kù kò sí ètò kàn mí nínú àmì pé èèyàn jẹ́ ni rí wájú ọlọ́run òun ni kọ́lọ́run bó ṣe èèyàn bẹ́ẹ̀ ọlọ́run ọba mọ́tà ẹ̀ṣẹ̀ gbogbo wa kí n dé tá fi sọ eléyìí kódà nínú nǹkan tí ń ṣe àmì kàmáàlù iman pé ìgbàgbọ́ èèyàn pé èèyàn pé nígbàgbọ́ ọ̀kan ni kéèyàn onírúwà bẹ́ẹ̀ òjíṣẹ́ ọlọ́run ní la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsi òjíṣẹ́ ọlọ́run ọba ní ẹnikẹ́ni inú yín ẹ̀ tí ì pé nígbàgbọ́ ó dìgbà tẹ́ bá ń fẹ́ fún ọmọlàkejì yín déédéé ohun tẹ́ ń fẹ́ fúnra yín náà ẹ máa fẹ́ fún ọmọlàkejì náà ní dáadáa aburú tó fẹ́ kó ṣẹlẹ̀ sí ọ má gbèrò rẹ̀ sọmọlàkejì náà téèyàn bá lè gbọ́ yé ìyẹn nípa pin ìwà rẹ̀ òpin ìwà rẹ̀ nìyẹn gbogbo yòókù ń tọ̀ lẹ́yìn tó o bá gbọ́ yé ṣé o lè jí nǹkan oníkan torí pé ẹ ò lè náà fẹ́ kún jí nǹkan tòun náà abẹ́ni lórí kì í fẹ́ ká múdà kọjá lórí òun ọ̀fẹ́ ká máa yàn ìyàwó rẹ̀ lálẹ́ ọ̀dọ̀ yín ìyàwó níyàwó lálẹ́ so tó o bá gbàgbọ́ yìí wípé pàápín ìwà rẹ òun náà ni kó jẹ́ pé dáadáa tó ń fẹ́ fúnra rẹ máa fẹ́ fún ọmọlàkejì náà aburú tó o fẹ́ kó ṣẹlẹ̀ sí ọ má gbèrò rẹ̀ sọ ọmọlàkejì náà sòdí yẹn tánà sálàm sọ wípé arbaun khasla èyí tí àwọn nǹkan ogójì kan bẹ nínú àwọn iṣẹ́ olóore tó ṣe wípé àlàáha èyí tó ga jù tó jẹ́ àkọ́kọ́ rẹ̀ tá a bá ní ká máa tó o òun náà ní tó fẹ́ fúnra rẹ fẹ́fẹ́ lòmíì náà mani hatul anzi ìtumọ̀ mani hatul anzi òun náà ni ewúrẹ́ téèyàn ní tó ti mú wàrà mú dáadáa téèyàn ti mú wàrà tó gbádùn ẹ̀ tó fi ránṣẹ́ sí ọmọ ìyá rẹ̀ pé ìwọ náà tó fún wàrà ẹ̀ tó bá tó sàǹfààní bẹ̀ tán tó dá padà fún èmi náà kémi náà tún mú. ma min amilin ya'malu bi khaslatin minha òjíṣẹ́ ọlọ́run ọba tí kakọ́lọ́ bá ń bẹ fún ó ní ẹnìkan ò ní wá máa ṣiṣẹ́ kò ní fi ṣèwàwù ọ̀kan nínú àwọn iṣẹ́ olóore ogójì tá a sọ yìí rọjá àǹtàwàbíà bó ṣe ń ṣe tó ń ṣàfọkàntẹ pé torí tọlọ́run lòun fi ṣe òun fẹ́ gbẹ̀san lọ́dọ̀ ọlọ́run òun ọ̀fẹ́ thank you lọ́dọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ lómi bá ṣe oore ìrìn kò tiẹ̀ sí thank you bó tilẹ̀ jẹ́ pé a pé káwa náà jẹ́ aláìmoore ní ìyẹn bá ṣe dáadáa sí wa káfẹ̀mí ìmoore hàn ṣùgbọ́n wọ́n tán fẹ̀mí ìmoore hàn sí má lánìyàn pé dandan lá gbúdọ̀ ṣe tó bá ṣe fine tí o bá dẹ̀ ṣe kì í ṣe torí tiẹ̀ náà ló ń ṣe tẹ́lẹ̀ pẹ̀lú àníyàn pé òun ran kan ẹ̀san lọ́dọ̀ ọlọ́run wàtẹ̀sídìkọ̀ mọ̀ọ́dì hàn téèyàn sì gbà lódodo wípé ntọ́lọ́hún ṣe ládùn pé ẹni tó bá ṣe dáadáa báyìí nǹkan báyìí ní ọjọ́ ẹ̀sán rẹ̀ tó gbà pé dodo ni yóò rí bẹ́ẹ̀ illa adkhalahu Allahu bi al àyàfi kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó fi irúfẹ́ ẹni bẹ́ẹ̀ wọ inú àlìjẹ́nà pé iṣẹ́ yẹn ìwà yẹn yóò gbìyànwó àlìjẹ́nà rìwáyà mi ń bẹ tó kó yé wa ní anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ni man ahabba an yuzahzaha minan nar an yuzahzaha minan nar wa yadkhula aljanna fal ta'tihi maniyatuhu wa huwa yu'minu billahi wal yawmil akhir wal ya'tihi wal ya'ti ila an ma ahabba ma ahabba an yu'ta ilayhi hadith amr ibn as hadith tawil hadith tó gùn ni òṣèlá muhammad sallallahu alayhi wa sallam ó ní man ahabba ẹni tó bá nífẹ̀ẹ́ an yuzahasaha minan nar kó mórí bọ́ hmm? aw an yuzahasaha ó ń fẹ́ kó wàmọ̀ yuzahasaha anin nar wà ó dùkìlà ìjánná faqad faz ẹni tó bá fẹ́ kó wo sàmúrí bọ́ níbi iná dọ̀bù yàlùkìyàmà kó wo sì wọ àlìjánà kí ni kó máa ṣe kó jẹ́ kí kó ká ìgbàgbọ́ nínú ọlọ́run àtijọ́ kàyìn mọ́ ń lọ́wọ́ kó sì jẹ́ kí kó ká ìwà yìí mọ́ ń lọ́wọ́ kí ni ìwà náà kó o máa fẹ́ fún ọmọ làkejì ní tó ń fẹ́ fúnra rẹ̀ ẹ rí i pé òjíṣẹ́ ọlọ́run ọba ó ṣàfitì ìwà yìí mọ́ ẹni tó lè gbéyàn wà lìjẹ́ ṣùgbọ́n náà fi wò wípé téèyàn bá níwà yẹn lọ́wọ́ gbogbo wa rẹ pátá yóò wà lọ́wọ́ yẹn torí pé tó bá fẹ́ wùwà burú sọ́mọlà kejì ìwọ náà kọ́kọ́ fi bíra ẹ léèrè wò tán bá wú ẹ̀ sí mi náà so tẹ́ lọ́rùn tó bá ti fẹ́ tọ̀ lójoojúmọ́ ojú wíńdò ní wíńdò lọ́lọ́ máa ń tọ̀ sí ọ̀tọ̀ bẹ́ẹ̀ yàrá ah, ọ̀gá ah, kò dá bẹ́ẹ̀ ojú wíńdò mi òun òun ẹ̀ kí ló dé ṣé ká má tọ̀ má àbí ṣé ká má tọ̀ à ní kẹ́ ẹ má tọ̀ ojú wíńdò tèmi ni ẹ̀ ń tọ̀ sí ẹ̀ ṣé ṣé ṣé ilẹ̀ ẹ̀ débẹ̀ ìgbà inú àmọ́ wọn lẹ̀ irú ẹni tí ń sọ yẹn náà tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ fóun náà òun náà nígbà òun náà nígbà níbi jẹ́ pé ẹni tó bá wá jẹ́ ẹni tó bẹ̀rù ọlọ́run òun ò ní torí báwọn èèyàn ń ṣe tí ò da sóun kò ní ṣàìdá sí wọn òun ò ní ṣàìdá sí wọn torí pé nínú tí máa ń sọ èèyàn di ẹni burúkú òun náà ní kéèyàn máa báwọn ẹni burúkú gbé ó ṣe dáadáa sí ó ṣàbúrú sí ọ ó ṣe dáadáa sí ó ṣàbúrú sí ọ ó ṣe dáadáa sí ó ṣe sí ọ níjọ́ kan nìwọ náà rò pé mọ́rù pé wọ́n nìkan ló máa ṣe o tó bá ṣe àìdá ní ìṣèlú náà máa ṣe tèmi ó ṣàìdá sí ìwọ náà ṣe tẹ̀ òun ti ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ náà nìyẹn òun ti ń kọ́ aburú nínú ẹ̀ sóòrò pé màá ṣe ni wíyá jáfilé ó ti ń tírèmù ẹ náà nìyẹn at the end of the day tó bá wá kúrò láàrin ẹni burúkú tó bá wà lọ́dọ̀ àwọn èèyàn dáadáa ìwà dáadáa ó ti kúrò lọ́wọ́ ẹ̀ ọba àdáni burúkú lóòótọ́ jẹ́ pé nínú téèyàn tó máa ń kíyèsí púpọ̀ èèyàn máa ń bẹ lọ́n kọ́ lọ́n kó tó yẹn pọ̀ máwọn èèyàn dáadáa òun bá sọ̀rọ̀ ọbẹ̀ sórí ibú ni ah, àwọn ìṣépè ó tún dọ̀la tí ẹ fẹ́ bàjẹ́ ni ah, ẹ má ṣépè àwọn ìṣépè pé àbá àbọ̀ fẹ́ ṣó à ah, òun náà bá sọ ẹ̀yìn òun sórí ibú à <laughs> so ó ti tírèènì rẹ ìyẹn máa wà nùsí sí àwọn ọlọ́kọ̀ ẹ máa wà àwọn onímọ́tò ẹ kò ní dáa fún ìyá ìyá ìyá tiẹ̀ náà subhanallah ẹ rò pẹ́ lómi yẹn dáadáa yẹn tí ò sọ̀rọ̀ òun náà ó sì mọ̀ síbẹ̀ lẹ́nìkan fi ní tíyẹn bá ti gbá sẹ́rìn mú bí ẹn pa ń jẹ̀nu kan wà mẹ́rin ó rí wípé ah, ó ti sọ tán gẹ́gẹ́ wọn náà tó kó subhanallah ó lọ́jẹ̀ bí o òun ó tún mọ sípò fún ọ ìwọ náà wà wá ah, ṣé ìwọ náà ìwọ náà bẹ sọ́ọ́ burúkú láàyè láàyè lọ́la o ti ń kẹ́kọ̀ọ́ ìwà burúkú náà ni nítorí àwọn burúkú tó o bá tò ní títì ọlọ́run kó sọ wà mẹ́ sòdí mi tó fi jẹ́ wípé kí a máa kíyèsára nínú àwọn kan tá a máa sọ lẹ́nu nígbà tó sọ pé o fẹ́ sórí ibú ìwọ ó sórí ire o ó sórí ire o <laughs> torí pé tó bá lọ sórí ibú tó bá kórí ibú ti ẹ̀ràn ní títì àdẹ́wò ni òpótọ́ oríire ni wọ́n ṣe o òun ló wọ́n sọ fún so wa ma yulaqaha illa alladhina sabaru ọlọ́run fa idha alladhi baynaka wa baynahu adawa ka annahu waliyyun hamim wa ma yulaqaha illa alladhina sabaru wa ma yulaqaha illa dhu hadhin adhim ọlọ́run bá ní ẹni tó ní ó sori ibú wọn pé ó sori ire o ah ọlọ́run ló sòrò ó ṣe ọ̀n lọ títí ọ̀kadà rẹ̀ ó jáná mọ́ ìwọ ọlọ́kadà yẹ pé bàbá ọlọ́kọ̀ yìí ọbẹ̀ ọbẹ̀ ojú ẹ̀ fẹ́ fọ́ ni ah ìwọ nítorí ọlọ ẹni tí mo tún sàánú torí pé ojú ẹ̀ fọ́ nígbà tó bá dún bẹ̀rẹ̀ wàá jìyà ìwọ náà bá lọ páàkì ngbọ paaki ọba nka sokoto wọn a dadi ẹsẹ sùúrù ngbẹ bá hàn jọjọ ń jà táwọn dán kó wèrè tán bá dé ẹyin méjèèjì di wèrè nìyẹn Ọlọ́run ni ó ṣòro ó lágbára tí ì bá ṣe pé èèyàn bá tẹ ẹ̀mí ara ẹni mọ́lẹ̀ tí ì bá ṣe pé èèyàn bá ní farada ẹnìkan sépò fún ọ ṣàdúrà fún ó ṣàìdá sí ọ ìwọ ṣe dáadáa sí Ọlọ́run wa ma yulaqaha illa alladhina sabaru Ọlọ́run láwọn tó lè ṣe é àwọn tán bá ní farada tí wọ́n bá ní sùúrù sùúrù ló sì lè gbéyàwó àlìjẹ́nà wa jazaa'uhum bima sabaru jannatan wa harira ọlọ́run wa ma yulaqqaha illa dhu hadhin azim kò sẹ́ni tó lè rí nǹkan yẹn ṣe àfàwọn tí bá ń retí èrè ń jẹ́ èyí tó tóbi lọ́dọ̀ ọlọ́run ó náà ní àlìjẹ́nà ọlọ́run kò ṣùwà ní ọmọ àlìjẹ́nà. bàbá wọlé Bukhari afọwọ́ imam Bukhari náà gba hadith yìí wá almaniha أي أن يعطيه إياها ليأكل labanaha ثم يردها إليه. ìtumọ̀ màníhà nìyẹn بكفني kó fún ní ewúrẹ́ ń èyí tí ọmú rẹ̀ tí wàrà pọ̀ ń bẹ̀ kẹ́ni yóò jẹ nínú wàrà rẹ̀ kó mú nínú wàrà rẹ̀ súnmọ́ yaruddaha ilayhi nígbà tó bá tún lò tán kó tún dá padà fún bẹ́ẹ̀ ṣe jẹun ìwọ náà jẹ ń tó bá yẹ kí gbogbo ara níwàyí lọ́wọ́ ni ilé ayé yóò rọrùn ẹnìkan kan ò ní máa jẹ ẹnìkan kan lẹ́sẹ̀ ṣùgbọ́n ìjẹ tí wọ́n ń jẹ ìjẹ kó tán bẹ́ẹ̀ lómi ìbá ti jẹ yóò tún fọ́ àwọn òun kẹ́lómi náà má lè láǹfààní àwọn òwe tí wọ́n máa pa ni pé àwọn ti gòkè odò kí afárá o tó bá fara àwọn ọ̀já gan tán bá ti gùn tán wọ́n já afárá wọn kẹ́lómi má bàa lè ṣe kí ni o kó má bàa lè regun eléyìí kì í ṣe wà èèyàn dáadáa kì í ṣe wọ tó ń wojú rẹ ọlọ́run abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala eléyìí tí a gbọ́ yìí ọlọ́run jẹ́ kí o ṣe wá ní àǹfààní o àwọn ìta àti ń gbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́run jẹ́ kó wúlò fún wa gbígbọ́ kò dàbí ká máa ṣàmúlò rẹ̀ gbígbọ́ kò dàbí ká lò àìmọye gbígbọ́ gbígbọ́ àwọn èèyàn kan gbọ́ ó gbọ́ dára náà ṣùgbọ́n lílo gan òun ló ṣe pàtàkì abẹ́ ọlọ́run bá kí ó fi gbígbọ́ àti lílo rẹ̀ kó fi rọ̀ sallallahu ala nabiyyina muhammad sallallahu alayhi wa وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك شر لا إله إلا أنت أستغفرك وأتوب إليك nítorí àsìkò àgbà ìbéèrè méjì péré zakana fi isual a ti mú kan wá wọ́n ní sí ìyẹlẹ fún wàrà ewúrẹ́ tí èyí máa mú ni a sì rí nínú hadith yìí pé wàrà ewúrẹ́ ṣé n tẹ́ fẹ́ béèrè ni wípé ṣé ó lẹ́tọ̀ọ́ kéèyàn mú àbí ṣé wàrà ewúrẹ́ lè pọ̀ débi kéèyàn máa fún ṣé ẹ rí wàrà ewúrẹ́ àwọn ewúrẹ́ tá à ń rí ń bì í ṣé ẹ̀ pàwọ́ gan tá a wà nàìjíríà náà bẹ́ẹ̀ sì wà ní ìsìn kẹ́ ẹ̀ kàṣákò nàìjíríà kẹ́ ẹ lọ ìlú tó dáa lẹ́yìn ọdún kan tẹ́ ẹ bá wálé àní dáínàmà tó ti yé ibi dẹ́rẹ̀ kọ́kọ́ kíyèsí ṣe rátẹ̀lẹ́wọ́ yìí yọ wàá funfun yọ máa ṣe domudomu abẹ́ẹ̀kọ́ lẹ́nìkan fi sọ wípé àwọ̀ wa yìí pé òríjìnà rẹ̀ gangan bẹ́ẹ̀ yẹn bá débi tí ilẹ̀ ti rọ̀ lẹ́ẹ̀tọ́ mọ̀ pé tí ń bẹ lára rẹ̀ yìí ẹlòmíì dúdú tó yẹ pé èèyàn pupa lọ́lọ́run dá ìyá nàìjíríà ìyá orílẹ̀-èdè yìí ni tó bá jáde kó nàìjíríà tó lọ́dún méjì mẹ́ta tó bá wá wálé wọn á láàyè asẹ́ni pupa ni ẹlòmíì bẹ téèyàn ò lè mọ̀ pé ó lè sanra láyé nígbà asẹ́ni sísan ọlọ́run dá nàìjíríà ló kó bá a so bẹ́ẹ̀ náà ni àwọn kí lorúkọ rẹ̀ ń jẹ́ àwọn ewúrẹ́ kankan tẹ̀lé o. bẹ́ẹ̀ bá rí ewúrẹ́ mi kódà ọmú rẹ̀ ọmọ wọlé báyìí tẹ̀lé lẹ́yìn so gbogbo ẹran tá a bá ti lè jẹ tí Islam là á lè jẹ wàrà rẹ̀ náà ẹ̀tọ́ ni fún wa lè mú gbogbo ẹran tá a bá ti kọ́ ìdààmú kẹ́ mú lọ́wọ́ gbogbo ẹran téèyàn bá ti lè jẹ kẹ́ máa gbọ́ gbogbo ẹran tá a bá ti lè jẹ tọ́lọ̀ ní ká jẹ tí èyí sí ìwọ̀ fún wa láti lè má jẹ àgbò ni ewúrẹ́ ni bòmsóró ni Ah, òbúkọ ni kító ni ràkúnmí ni ah, òbúkọ sóbùkọ lọ́mú òun lọ́mú nìṣòro <laughs> mọ́tò àwọn alálẹ̀ ẹṣin ìṣó ràkúnmí gbogbo èyí tá a lè jẹ pátá wàrà rẹ̀ halal ni ìtọ̀ rẹ̀ halal ni a tún lè mú túbọ̀ yòó sí dúró èèyàn kan ìtọ́ rẹ̀ nítorí bá wà ní òfin jẹ bọ́ bá ṣe wá fẹ́ ṣe é sí bóyá wọ́n fẹ́ bọ̀ kí àgbo kan wọ́n wá ní ìtọ́ ewúrẹ́ ló fi kì í kò sílẹ̀ fún bẹ́ẹ̀ wàrà ìtọ̀ gbogbo ẹran tá a bá lè jẹ kì í ṣe nàjásà kì í ṣẹ̀gbẹ́ ṣùgbọ́n ìtọ̀ èèyàn àwọn kan bá kọ́kọ́ jí láàárọ̀ tó ti jẹ àgàkan kọ́ ọ̀tọ̀ ìtọ̀ tiẹ̀ gangan kì í ṣe tí wọ́n dájọ́ sínú ike ọ̀dà o tiẹ̀ nìkan gangan fúnra rẹ̀ kọ́ ọ̀tọ̀ sínú ragolist kọ́ wa mú là nínú Islam kò lẹ́tọ̀ nítorí pé n tó jáde lára rẹ̀ yẹn ẹ̀gbin ní Islam pé ìtọ̀ ẹ̀gbin ní ìtọ̀ lóbi jẹ́ pé jọ́tẹ́ nìkan tọ̀ mọ́sálásí ànábìrin ẹ lọ bomi kẹ́ ẹ ṣe kí ni o káfí fọ́ hada dalilu ala najasatihi so tẹ́nìkan bá sọ pé wọ́n prove scientifically nítorí àbá mú tọ̀ yóò máa fọ ìdọ̀tí inú àwọn ògbúrọ̀ mú torí pé ẹ̀gbin àìfẹ́ ẹ̀gbin fọ ẹ̀gbin ṣùgbọ́n ìtọ́ra kúnmí àwọn láhmù wàlúàb wàlábánú màlúkálú min alhayawan mubá tọ́hìr nítorí tó bí yẹn ṣe jẹ́ nìyẹn lórí ìbéèrè àfa wọ́n ní. ní àwọn iṣẹ́ olóore wo ni obìnrin lè máa ṣe à ebó là ń sọ láti yẹjọ́ yìí <laughs> ó kúnlẹ̀ olórí iṣẹ́ rí lẹ́yìn ìgbà tóbìnrin bá ti ń sin lọ́run rẹ̀ bójú tó àti bó ṣe yẹ kó tẹríba fọ́kọ ẹ̀ níbi tíṣẹ́ olóore obìnrin ti bẹ̀rẹ̀ nìyẹn kó rọra rẹ̀ lẹ̀ fọ́kọ ẹ̀ kó má ríra rẹ̀ pò ń ju ọkọ òun lọ ọkùnrin mi ń bẹ lẹ́ni ó bẹ̀rù ìyàwó ẹ̀ débi pé obìnrin yẹn ti kú láyà jẹ tó bá fẹ́ sọ nǹkan kan lójú ẹ̀ ní tó bá ti rí yóò gbàgbé ọlọ́run kó o so ìwọ obìnrin ọba àmà kírun jù bẹ́ẹ̀ lọ kó o máa lọ mọ́kà lójoojúmọ́ alájà àríbidé sí nítorí ọjẹ́ alájà eléyìí mọ́kà ìwọ rèé àìwọ àtọkọ rẹ ìwọ gan lọkọ ọkọ ń ṣe kúbẹ́kúbẹ́ tẹ̀lé ọ lẹ́yìn bọ́kọ bá fẹ́ sọ ẹlòmíràn mi ẹ̀rọ kọ́ ló máa sọ yóò kàn tọrọ mọ́kàn lẹ́nu babalágbájá ẹ̀dún mẹ́ ẹ jẹ́ kí n sọ bọ́lọ̀ ṣe rí fún yín subhanallah ìwà aláìlẹ́kọ̀ọ́ nìyẹn àbíkú tẹ̀ lákọ̀ọ́mọ́kọ̀ ẹ̀ lórí súlẹ̀ ọkọ rẹ̀ ní báwí yẹn so ìbẹ̀rẹ̀ iṣẹ́ olóore anabi sallallahu alayhi wa sallam anabi law kuntu amiran ahadan an yasjuda li ahad la amartu al-mar'ata an tasjuda li zawjiha arábìnrin tó bá yẹ kí mo lè pa èèyàn kan láṣẹ kó máa forí kalẹ̀ fẹ́ dẹ̀ ẹgbẹ́ ẹ̀ ni ẹ̀yin obìnrin ní bá pa láṣẹ kẹ́ ẹ máa forí kalẹ̀ fọ́kọ yín nítorí ipò tọkọ wà nínú ìgbésí ayé yín lẹ́yìn ọlọ́run àwọn ọkùnrin òbí wa ló tẹ̀lé lẹ́yìn ọlọ́run ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá ti lè márì pẹ̀rẹ́ báyìí ọkọ yín ni lókù lẹ́yìn ìlú tó yẹ káwọn obìnrin níjọ́ tí wọ́n ti sọ wípé tọ̀ aṣoyìgì lágbájá o fún àáfàá báyìí tí òbí rẹ ti fọ́ ọ lé lọ́wọ́ tọ́láwọn yọ̀ǹda rẹ fún àwọn parí òun lọ́kàn lẹ́yìn ọlọ́run so abiola wọn bá mi tóbi ọkọ kó sànù wa so iṣẹ́ olóore tóbìnrin lè máa ṣe ó pọ̀ ṣùgbọ́n kó bẹ̀rẹ̀ láti kó tẹríba fọ́kọ rẹ̀ kó sì gbọ́ràn sọ́kọ rẹ̀ lẹ́nu nínú iṣẹ́ olóore fóbìnrin òní kó tọ́jú ọmọ ẹ̀ nínú iṣẹ́ olóore ni fọmọ lọ́mú tọ́jú ọmọ rẹ wọṣọ tó dáa fún má jẹ́ kí aburú ṣẹlẹ̀ sí má jẹ́ kó rìnrìn kúrìn iṣẹ́ olóore ni tóbìnrin bá ti láníyàn pé òun ó gbà lára lọ́dọ̀ ọlọ́run ẹ̀dá fi yẹn kú tí kì í ṣe pẹ̀lú àníyàn káyé lè mọ̀ mí pé mo kó láníyàn pé mò ń ṣe nítorí tọ́lọ́ kọ́lọ́run ó mí lẹ́san so àwọn iṣẹ́ olóore míì náà tún wá pọ̀ lọ kàkún ti gbogbo bá a ṣe ń sọ fọkùnrin náà ó wúlò fún àwọn obìnrin náà so obìnrin lè ṣe tọrẹ àánú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ insha Allah nítorí àsìkò àdàdúró báyìí abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kí ó fún wa ní àgbéyẹ̀wò rẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu wa rahmatulahi wa barakatuh.